àti ọkọ̀ ọlọ́run ba alékún ìkẹ́ ọlọ́run ba àti orí àjẹ́jẹ́ tọ́lọ́run ba kó máa bá síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn ayé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ba pẹ̀lú ìlànà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ qiyamah ẹgẹ́ bí ìtẹ̀síwájú lórí ètò tí a bá ń ṣe ní ayé tí a wà yìí ní ọjọ́ àfíòlàtà àti àgbìyà ọjọ́ àtàlátà àti ọjọ́ alárúbá ilé tí àwọn òyìnbó ń pè ní Tuesday and uh, Wednesday tí a mọ́ ń ṣe ní àyíbí tí a wà yìí síwájú kí àwẹ̀ Ramadan kí ó tó bẹ̀rẹ̀ ṣùgbẹ́gẹ́ bí nǹkan tí a fẹ́rù kò sí lánàá ọ̀nà ni wípé pẹ̀lú bí Ramadan ṣe bẹ̀rẹ̀ yìí a ṣe àlékún ọjọ́ kan lórí àwọn ọjọ́ tí a ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé àwọn kan tí a bá ti ṣe bọ̀ tẹ́lẹ̀ síwájú ní Ramadan tí a sọ Ramadan bá dé ó máa ń dá akátún lékún ní dáadáa ó máa ń dá akátún lékún ní dáadáa kí a fi àsìkò yí ká fi dáadáa káfí mọ́ra sí ìbádà àríkù sáńtì lọ́wọ́kátù so àti pé àsìkò Ramadan yìí àsìkò kan rí pé ọkàn àwọn èèyàn ó máa ń rọ̀ dáadáa tó sì máa ń sílẹ̀ fún ìgbọ́rọ̀ ọlọ́wọ́ba nítorí ẹ̀sà tí ọlọ́wọ́ba lẹ́gẹ́lá tó sáwọ́sù yìí ọlọ́wọ́ adékẹ́lá jẹ́ kó yẹ wa anábì sallallahu alaihi wasallam jẹ́ kó yẹ pé idha dakhala Ramadan tí Ramadan bá ti wọlé futihat abwabul janna wọ́n sílẹ̀kùn aljanna kalẹ̀ wa ghulliqat abwabun nar wọ́n sì ti àwọn ẹlẹ́kùn náà àwọn وصفدت الشياطين وفي رواية وسلسلة الشياطين وسلسلة الشياطين wọ́n sì di àwọn èṣù mọ́lẹ̀ wọ́n dè wọ́n mọ́lẹ̀ látara báyìí látara sísílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ àti títìlẹ̀kùn náà àti síso èṣù mọ́lẹ̀ yìí látara rẹ̀ náà ni rírí àpẹẹrẹ rírọ̀ ẹ̀mí tí ó máa ń bẹ fún àwọn ẹ̀ nínú oṣù alápàálẹ̀ tí ilé báyìí lọ́fà tí àwọn arìnrìn wáwòye pé kí a lékún afọjọ́ kan lékún sí àti sí ọjọ́ òní insha Allah a eré tí a ni ọmọ tí ìdájọ́ ọmọ tí kọ́ dúró pa ṣùgbọ́n ní àná ọ̀rọ̀ náà ni abálayé ẹ̀dẹ́ lámì láti láti fi kọ́ síbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí eré tó sí àti mú wá ní àọlọ́pọ̀ ọjọ́ kan nínú Al-Qur'an Al-Karim àti nínú súnnà Nabi sallallahu alaihi wasallam lórí ìdájọ́ ọmọ tí a Khadiru tó pa alayhi salatu wassalam ilé tó yẹ pé ọkùnrin asọ́ nínú yìí Muhammadu Ali Jabata kama huwa daidanuhu ẹgẹ́ bí ìwà rẹ̀ tó fi ń pe àwọn èèyàn ní kéfèrí tó ní ẹni tó bá sọ pọ́ mọ́tí Khadiru payẹ̀wò pé káàkiri ni fahuwa káàkiri ẹgẹ́ bí ìṣesí rẹ̀ ẹgẹ́ bí àṣà Islam àwúwo tó nǹkan kan rẹ̀ nǹkan yìí ẹ̀gbẹ́ tó mọ́ fi ń ṣe ìpa lóní ẹ̀gbẹ́ tó mọ́ fi ń ẹ̀gbẹ́ tó mọ́ fi ń tó mọ́ fi ń sẹ̀sàsáìsì ẹnu ni ṣùkọ́lọ̀wà ní kẹ́lákúdà mọ̀ kí kúláwà kú ga gbogbo ọkùnrin tó insha Allah síwájú kí a tó mú nǹkan míì tí a tó mú insha Allah láti tó sálàyé láti tó yanjú láti tó ìmọ́lẹ̀ sí ilé ìtàwò pé kí a ṣe lálẹ́ yìí òun náà ni a ṣíṣe àgbéjáde iṣẹ́ kan tí kan nínú àwọn ẹ̀yà wa al-akhul fadil fadilatu sheikh al-ustaz abdul ghaffar oníbìrìdì abu aisha abu aisha ìkan nínú àwọn ìgbìyànjú tí wọ́n ṣe lórí ọkùnrin muhammadu na'ari jabatai so láwo pé kí a gbìyànjú kí a gbé síta kí a lè tù sí èdè wa èdè Yorùbá so a afá mú sọ yìí kọlọ̀mà alékẹ́lá kí wá pẹ̀lú wọn kí ọlọ́mà alékẹ́lá kọ́ bá kún wọn kọlọ̀n kó sí àlékún ìfẹsẹ̀ nílẹ̀ lórí súnnà wọn àtàwà náà la ilaha kọ́ mọ́ jẹ́ kí àpadà sí burúkú wala la ilaha illallah àfáwà yìí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní jami'atul islamiyya aljami'atul islamiyya aljami'atul islamiyya bil madinatil munawwara jami'a islamiyya tó wà ní madina almadinatul nabawiyya ní ìlú Madina Nabi sallallahu alaihi wasallam a ní jami'a aljami'a islamiyya inú wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ hadith nípa ìmọ̀ hadith òun wọ́n kẹ́kọ̀ọ́ ní lórí ẹ̀ lórí tó yẹ pé wọ́n ti parí dìgírí alákọ̀ọ́kọ́ wọn wọ́n ń ṣe ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ báyìí abẹ́lọ́wọ́ alẹ́gbẹ́kọ́ ní okòlì wọ́n sì yà sọ́rí àṣeyọrí ayọ̀ la ilaha illallah àbẹ̀lọ́wọ̀n bá kọ́lọ̀ balẹ̀ kẹ́lá kí ó jẹ́ kí ìmọ̀ náà kọ́lọ̀ kó jẹ́ kí ó wúlò fún wọn kó wúlò fún àdúgbùmọ̀ lápapọ̀ kọ́lọ̀ balẹ̀ kẹ́lá kó fi ṣe gbogbo wa ní àǹfààní la ilaha illallah kọ́lọ̀ balẹ̀ kẹ́lá kó bá fi àlùbáríkà tó pọ̀ sínú ìmọ̀ náà kọ́lọ̀ balẹ̀ kẹ́lá kó bá jẹ́ kí ìmọ̀ náà kí ó gbòòrò dáadáa kí àwọn jẹ́ ìkan nínú àwọn abẹ́lọ́bà kọ́lọ̀ sí wọ́n ní ìkan nínú àwọn àmì nínú àwọn àmì ẹ̀sìn àti ẹnìkọ̀ọ̀kan wa náà àti ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà la ilaha illallah so wọ́n kọ kọ̀sídà kan kọ̀sídà orin lárúbáwá wọ́n kọ nípa Muhammad bin Ali Jabata orin ìwá ní èdè lárúbáwá ni wọ́n àwọn ti wá gbìyànjú láti kọ orin elédè lárúbáwá wọ́n ti gbìyànjú níwọ̀n bá bí àsìkò sí gbà wọ́n ma láti kọ elédè lárúbáwá àwáwọ́ pé inú mímọ rírí iṣẹ́ ńláńlá tí ọmọ ìyá yìí tí wọ́n ṣe àti fífi ìkúnlọ́wọ́ fún wọn lórí ìgbésẹ̀ akin ìgbésẹ̀ ńlá tí wọ́n tán gbé yìí òun náà ni pé kí àwa náà kí a gbogbo wa gbóyún nìí kí àǹfààní yẹn kó lè tàn káàkiri àárín gbogbo wa kọkọjá àárín àwọn tí wọ́n gbédè kéwú nìkan kọkọjá àárín àwọn tí wọ́n gbọ́ lárúbá nìkan kọ́ tàtàkù kọ bọ́ sí àárín àwa tí a gbọ́ èdè kéwú yìí náà ó sì lè jáǹfà ní tó pọ̀ fún wa a rò pé kí a ṣe láti fi mọ̀rírì

látara ìnírọ́yọ́rọ̀ tẹ́sìn ọlọ́ọ̀ba ìjówó ẹ̀sìn ọlọ́ọ̀ba kọmọ bá bàjẹ́ ìdáàbòbò ẹ̀sìn ọlọ́ọ̀ba oun ló mú wọn láti ṣerú ìgbìyànjú tó ṣe à eré ìbáyìí wá ní kò yẹ kó jẹ́ pé àwọn nìkan ni ó ṣerú ìgbìyànjú yìí bó ṣe yẹ kó máa lọ káàkiri káàkiri nìyẹn ó kó máa lọ káàkiri káàkiri kó ń kálukú wa ká dìde kájàkí ní ìlúgun wallahi síwájú kí nǹkan yìí tó máa jàwá lógun torí pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní man jarraba mithla tajribati arafa mithla ma'rifati ẹni tó bá dán nǹkan tí mo dánwò ẹni tó bá torí gbòdò tí mo torí bọ̀ ẹni tó bá tó bá serú gbìyànjú tí mo ṣe àárọ̀fà mítìlà màrífàtì yóò rí tójú mérí in tí mo ma yóò ma ẹn tó bá tarabọ̀ tí mo tarabọ̀ àárọ̀fà mítìlà màrífàtì yóò rí tójú mérí <clears throat> wallahi alazim ẹni tó bá ti kọjá nínú aburú yìí rí nínú aburú muhammadu náà òun ni ó lè sọ fún yín wallahi bí nǹkan ìṣe burú ó ju bẹ́ẹ̀ ṣe ń wòye lọ mo fi ọlọ́run bá tẹ́mì mi bẹ̀lọ́wẹ̀ mo fi fúra ó kọjá bẹ́ẹ̀ ṣe ń wòye wallahi ẹ̀yìn kan wò ó ẹ̀kan wò ó níwò tó kéré ní abúrúkà tó lágbára ní ẹjẹ́ kí rọra a mo lọ sí lẹ́kṣọ̀ kan ní ìjọ ìjọ sunday tẹ́lẹ̀ tó lọ yìí ní ọjà mee. bàtà wá parí lẹ́kṣọ̀ ẹnìkan nínú àwọn tó wá sí lẹ́kṣọ̀ ẹ àwájọ ń sọ̀rọ̀ ta parí lẹ́kṣọ̀ wọ́n sọ fún pé àfà ó ní òun ti mọ̀ mí láti bà mo ti wà ní ọ̀dọ̀ àjàbàtà ni afá yìí tí ma ń gbó jàbàtà lẹ́nu yìí tí ma ń fọn jàbàtà ní nírè yìí títà ma ha jàbàtà lọ́rùn tí ó sá dúó ti bóò ní ti ẹsẹ jẹ́rán wọ́n ni tán sọ fún ìgbà ẹni pé àpá ẹ ogúdù gani ó nígbà tó wáyá ta kú ń bẹ̀tán ó lè wọ́n bèèrè pé afá yẹ tẹ́ sọ pé afá ẹ̀ẹ́ onígbà ẹ̀dẹ̀ ní kíní yẹn wà ní ọpọlọ òun gan ó ní àkídà yẹn bẹ lára òun gan ibi tí mo wá fẹ́ lò mẹ́ ní pé ọ wá ní nǹkan yẹn wá mú òun hétì ní gan olóhun wá kórìíra mi débi pé ó ní wàláhì ó ní lọ́pọ̀lọpọ̀ gbà tóhun bá pàdé ìlà tẹ́mi ò mọ̀ mo fi ọlọ́mà búra i ń sọ fún mi ó ní ọ̀pọ̀lọpọ̀ bá pàdé ìní mo fi ọlọ́run agbóra wà láì ibi tí mo lọ gan nìyẹn ó ní bí ṣe máa ó níbi tóun hate mi dé ó ní tóun bá ń gọ̀kadà ó ní jọ́ka òun jẹ pàdé mi níbi roundabout general tí mo ń rìn lọ tóun gọ̀kadà ó ní wàláì ó ní tó wá sẹ́mi òun ni pé kóun kọ̀kadà ìyà kóun kọlù bí kóun pa mí dànù tó yíra nìsìn ọlọ́run alhamdulillah ọlọ́run bá lè gá ti mú kú nínú mo fẹ́ jẹ́ kó yẹ yín bí nǹkan ẹ ṣe rí ni wọ́n ló jẹ́ kí mú hikaya yíwá ló jẹ́ kí mú ìtàn yíwá wallahi mo fọ́lọ́wà gbọ́ra bó ṣe rí nìyàn wallahi ó confess nǹkan tí ó ń rò nínú ẹ̀ ní nǹkan tó ń gbìyànjú tẹ́lẹ̀ tó bá níbi ẹwà wúrú èèyàn tó ń sọ báyẹn tó bá pàdé èèyàn níbi tójú ti pa tẹ́sẹ̀ ti pa kí lẹ́rù pé o lè dáwò náà ẹni tí ń sọ ni táà sọ tí ni ọmọ rí tí ni ọmọ ẹgbọ́n ní sọ fún mi sí pé in tó ń rò lẹ́mí nìyẹn wallahi mo fi ọlọ́mà búra bí gbogbo wọn ṣe rí lèrè àyàfi àyàfi díẹ̀ nínú wọn sẹ́mọ̀ pé a lè mọ́ rí àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí orí wọn ó pè díẹ̀ àwọn yẹn kan ni mo lè sọ pé bọ́yá díẹ̀ nínú wọn bọ́yá 0.1% eléyìí tó 1% kò tó 1 over 100 torí 1% is 1 over 100 kò tó 1 over 100 is 0.1 is 0.1% nìkan ló lè máa ìbáyìí mo fi ọlọ́wà búra bọ́ ṣe rí nìyẹn so in tí wọ́n yẹ́pà yọ́n mẹ́rin mo mi ń sọ̀rọ̀ ẹni pé ọ̀rọ̀ yí aburú yọ abúrúkẹ tó lágbára ni kò yẹ ká máa wúran báyẹn wọ́n yẹ́pà

tó yẹ sí pé kíkẹ́ bá ṣe pé àánú ọlọ́run ọba tọ́lọ ní kí apá ìjọba máa ká wọn nísìn ìjọba tó lọ wọ́n ti fẹ́ gba gbogbo wọ́n ti gba gbogbo tán wọ́n ti Yola o wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó tóbi tó tóbi ní Yola tàbí so wọ́n ń bọ̀ díẹ̀dẹ̀ díẹ̀ ní kó tó rí pọ́nà ọba nìkan ní kágbára káwọn tí wọ́n tí bá gbára jẹ káwọn náà tí wọ́n lè padà sínú gbó Sambisa náà sẹ́wọ̀n pé títí dìsìn adìyẹ́bà lókun náà ni o arò orókun arò ọ̀rá díẹ̀ ni síbáǹdì so ní mọ́ mi sílẹ̀ tí mo fẹ́lẹ̀ ìsọ ni pé ẹmẹ́jà wa búrú ìrìnàmù fọ́nà bàbúra wallahi wallahi tí ma ń sọ àwọn ọ̀rọ̀ tí ma ń sọ ọ̀rọ̀ ńgbà míì àwọn èèyàn máa ń rò wípé ẹlòmí máa ń rò kí bóyá àbíyàn exaggerate ní mo fi ọlọ́wà gbọ́ra wallahi bó ṣe rí ni mo ń sọ yẹn kódà yìí tún sọ tó bí nǹkan yẹn ṣe rí because ìmá ń rí lójú nígbà mí dìgbà wípé bíwà wí kí nǹkan sí gàgà ojú àwọn èèyàn kan rí nǹkan tí èèyàn rí ó lágbára o mo fi ọlọ́wà búra ó lágbára gidi gan wallahi àkídà wọn ni pé ó yẹ káwọn ọmọ ẹpa wà ní mo fi ọlọ́wà tó dámi búra pé ó yẹ káwọn ọmọ ẹpa wà ní ọlápáwọn tí lágbára ní torí pé ìdájọ́ tẹ́ ń fún wa ìnìdájọ́ kèfèrí so kéèsì iléláyé sí nǹkan tí wọ́n wòrán so a kí àfá àwà ìgbẹ̀rún tọ́lọ̀wà lè kílákọ́ bá wa sí yìí so àwọn tó tún jẹ́ àwọn àgbàgbàgbà fàfún wa nílùú wọ́lá ìkọ̀ ẹ̀kan dákẹ́ lórí ọ̀rọ̀ yìí dídákẹ́ wọn lórí ọ̀rọ̀ yìí ó fa bí jàbàtà bí gímẹ̀ lẹ́jẹ̀rẹ̀ bó ṣe wọ́bà tó bá jẹ́ sí wípé látìgbà tí jàbàtà ti bẹ̀rẹ̀ sí ṣe rádaràdà tó ń sọ yìí tó bá jẹ́ pé látìgbà yẹn ní wọ́n ti kò mọ́ ẹni tó ti kóbò ní tó ẹ́ sí wọ́n ń ṣe rọ́dù fún lẹ́yọ kọ̀ọ̀kan tó ń sàlàyé àwọn in tó kó sí tẹ́lẹ̀ ń sọ̀dájú ẹ̀fáwọn èèyàn ni wàláhì ó ṣeéṣe kírù àwa gan ká mọ́ pẹ̀mẹ̀ tó bá sí pẹ̀mẹ̀ yẹn kọ́yẹ́ kábi sàlàyé manhajjú alìsúnnà àbímsáàl kan kóbo wàlọ́ì kan kóbo kan mẹ́jì gbárùn ara kan jálógún kan fi ìmọ̀ jálógún yàbátá ò nímọ̀ lọ́dọ̀ wàlọ́ì kò nímọ̀ lọ́dọ̀ tẹ́bá ẹwò níṣẹ́ ẹwà adájíbẹ̀ látọ̀dún tọ́lọ níṣẹ́ ó láti pọ́dún kan ní ti tàjíbẹ̀ rẹ̀ kò rí sí ẹyọ kan pọ̀ tẹ́bá jálógún tẹ́bá kò lè báyẹ̀ jágún mà

aláṣẹ ti finish it. ẹ̀ eléyìí ọmọ rẹ̀ tí ń bẹ́m̀bà dà tí ń tẹnu belebelebele tàláṣẹ bá hé báyìí anú yóò sì mọ́ sí òun kì má bẹ́ yọ́ rọ fún yọ́ rọ bẹ́m̀bẹ̀ rí fún yọ́ rọ ìbẹ́kún mọ̀ fún wàláhì ẹmẹ́jà wo kìí ìran o àwọn tá tún jágbàgbà fáà ń lù tẹ́jà àgbàgbà fáà súnmọ̀ ẹjọ́ tó lọ́wọ́ bá àrùn

ó ní àmọ́ nǹkan tó fà á táwọn fi ń pẹ́m̀bẹ̀ ní pé ìgbà táwọn rí pólóhun sàlàyé súnà tí ó dẹ̀ sẹ́nìkẹ́kẹ́ tí ń takò wọ́lá àwọn èèyàn máa ń sọ ẹnìkan ti pè mí láti Ògùn state rí ẹnìkan ti pè mí àìmọye bẹ́ẹ̀ pé àwọn ti kú mẹ́ sí àwọn ojú pẹ́fọ́nà ọba ní pé ní tó fà táwọn fi wà bẹ́ ń gbà ẹni pé àwọn ọ̀rẹ́ nìkan kọ́ sọ pé tí ń sọ kó sàlàyé ẹ̀ gbogbo àwọn ajẹ́pẹ̀yìnlẹ̀ lè sọ́ ni ajẹ́pẹ̀yìnlẹ̀ sí ni àwọn dẹ̀rẹ́ tí ń sọ tó lákin so ajẹ́pẹ́ kí wá ló kàwọn pẹ̀lú ẹgbó bí tí aburú ìmọ̀ dákẹ́ orí tó dé so ìgbà tó wá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa dìde náà bẹ̀rẹ̀ sí máa sàlàyé ẹ̀ tó di pé àwọn èèyàn dákẹ́ ní pé kìíní lọ́nà bá ní kẹlá fi ń padà yíyọ àwọn sàbábù sí àìmọ́yé èèyàn lọ́nà bá ní kẹlá ti sàánú lọ wọ́lá ìmọ̀fọ́lọ́mà tọ́pọ̀lọpọ̀ bá pín ma ń sọ náà ni pé àwọn ọ̀rẹ́ nìkan tẹ́lẹ̀ ó sọ wípé nǹkan tọ́kùnrin sọ yóò dáa àwọn ọ̀rẹ́ nìkan ní táwọn rò ní wípé a jẹ́ pé in tí ń sọ ń dá ohun ẹ̀yìn ọ̀kan láyà ti sọ nílẹ̀ fi dákẹ́ pé kọmọ so a ẹjẹ́ kóńkàlùkù wa ẹjá mú àwọn àyè kọ̀ọ̀kan tó bá se kókó tẹ́sí kókó ẹjá mọ́ kò bó ó kí ń bò mélòó ni mélòó lára ẹ̀ níwájú rọ́jù <laughs> ó sì wọ́n mẹ́rin mélòó lòun gẹ fún ẹ̀ tí ó bá rí la fi ṣe ọ̀rọ̀ ti síwájú fún nǹkan tí ọmọ ìyá wa الأخ الفاضل الشيخ الأستاذ عبد الغفار ني وريدي أبو عائشة lórí kọ̀sídà tí wọ́n kọ. Insha Allah ta'ala sọ wá bẹ̀rẹ̀ sí máa plé kọ̀sídà náà fún wa pẹ̀lú gbọ́nà ọba tí a sì máa sọ ìtumà rẹ̀ èdè Yorùbá. So, kọ̀sídà yìí, wọ́n kọ́kọ́ kan wọ́n ni láùbálí di àìlíyìn jábàtà wọ́n tí wọ́n bí ṣe ìrùwánù kọ̀sídà yẹn gbà yẹn yẹn tí wọ́n bí ṣe àkọlé kọ̀sídà yẹn pé láùbálí di àìlíyìn jábàtà ní kíà èmi ọ̀kákún mi kásí kẹ́kẹ́ kọ̀tọ́mọ kọ́bọ̀ lọ́dọ̀ mi àlíyù jàbàtà kò tó ọmọ kọ́bọ̀ lọ́dọ̀ tèmi o èmi ọ̀kásí kẹ́kẹ́ nǹkan tábí sí ìrùwánù tábí sí àkọlé kọ̀sídà yẹn àwọn ọmọ ìyá lọ́hùn níbi tán wà ní Madina mo rò pé kọ́ wọ́n ti ẹ̀kùn wọ́n sákèèsí tó bá ní sí ìgbọ́n bẹ́rù pé mo rò pé ní pé ẹ̀mà wọn àdákọ̀ ọmọ ìyá yẹn rò wọ́n mọ̀ mọ̀ lákàtí àgbé ọmọ ìyá yẹn ha kìíní ṣe ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí kìí si Aliyu Jabata bàbá rẹ̀ ní Aliyu Jabata Muhammad lòun so láùbálí bí Aliyin Jabata èmi ò ká sí nǹkan kọ́bọ̀ lọ́dọ̀ mi èmi ò ká sọmọ kọ́bọ̀ Aliyu Jabata bàbá ni wọ́n bá wí ọmọ nẹ́fẹ́ ní so ẹni yìí ọmọ ìyá yìí wá pè wọ́n sákèsí pé kẹtùn sí wọ́n bá padà tó sí pé láùbálí bí fàtàwà jàbàtà so nítorí kó lè bá bá báṣẹ́rù tí wọ́n fẹ́ lò kó lè bá bá mú àwọn tó bá wọ́n ti mọ̀ nǹkan tán pè ní báṣẹ́rù nínú àrùn náà wọ́n ní láàúbá lè bí fàtàwà jàbàtà wọ́n ní nǹkan sí kọ́bọ̀ níwájú mi o kò tó nǹkan kan níwájú mi o àwọn fàtàwà jàbàtà bíbá ní tí wọ́n wá sí àtúnṣe orin náà so ẹ a wá play ẹlẹ́ẹ̀kejì bí tó ti sàtúnṣe omi tó fi àlíyù jàbàtà àlíyù jàbàtà sí níbi kọ̀sídà àwọn ọ̀kọ́ yẹn wọ́n fi fàtàwà jàbàtà fàtàwà jàbàtà wọ́n tí bá ní sí so tàbá pílé alákọ̀ọ́kọ́ náà ẹnu wípé àléyù nìkan lákàmọ yí sí fàtàwà gbàtà ti mọ ibi tí ó kọ ní wọ́n kàn sàtìsẹ gbé ó kọ síra wọn so tàbá dẹ̀ pílé ẹlẹ́ẹ̀kejì náà kò ṣe àtẹ níbi káwilẹ̀ yí nǹkan kama tàbí pé wọ́n ti dégé ni wọ́n ti yọ ibi tí àṣìṣe wà bẹ́ wọ́n ti fi fàtàwà wọ́n ti fi rọ́pò rẹ̀ bóyá ká pílé ẹlẹ́ẹ̀kejì so ẹjẹ́ ká pílé láti ìpìlẹ̀ mú ìkákìbọ̀ a ń gbìyànjú láti fi gbohùngbohùn nílá sí ibi fóònù náà pé ìgbà tó jáde dáadáa so wọ́n ṣe muqaddimah ẹjí ká gbọ́ gbogbo mọ́sí mọ́sí bẹ̀rẹ̀ rẹ̀ bismillah alhamdulillah والصلاة والسلام على ومن تعالى في على السنة النبي صلى الله عليه وسلم ذكر فرسوله فلما عمل في هذه البقاية وما تعالى بما عمق جزاء النبي صلى الله عليه وسلم تعالى مع فرسوله بينما جمع بعد السلام إذا لم يرسلين كريم في تسمية أردت رسول يقول سنة النبي صلى الله عليه وسلم إن يسجد في ဒီလိုတော့ဒီမှာ Àwọn ìlànà àlejò àgbàdo láti fi sáwọn ìpínlẹ̀ pàtàkì tí wọ́n lọ́dọ̀ fáwọn ìdàbí ti sínú ẹ̀dá Muhammad jẹ́ ìwé àwọn ìjọba àkàwárì àwọn tó ń fa àwọn ìṣòro tí àwọn àti ìgbàlè ní àwùjọ wa tó ti ti gbà wọn. Pẹ̀lú ọlọ́dọ̀ wọn jẹ́ Muhammad àwọn ìjọba ká. Àwọn olùdásọ́lẹ̀ tó ní àwárí àwọn àwọn ìṣòro ọlọ́ọ̀bà ìṣẹ́lẹ̀ ìgbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ àdáyé ni ẹ̀yìn àti ọ̀fẹ́ sọ̀tún ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ sọ̀tún ní ìyá dúró ìṣẹ̀lẹ̀ tó ti máa rìn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀. ẹni kàtúwá sílẹ̀ bí tẹ́lẹ̀ rẹ̀ lórí arákùnrin yìí sọ àti ìṣẹ́ ọ̀pọ̀lọ̀ láàyè àtàlẹ̀ ìrọ̀lẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ìlú ìgbẹ́ sọ ọgbà ìwé Muhammad lè rí bẹ́ẹ̀ lórí ìwà tó gbà sí ọlọ́run ọba àgbẹ̀ àpàdà láti ẹ̀ka ìgbà yóò tó Muhammad Ali àti apá ìgbàgbọ́nà àwọn akọni ti fi mọ́lẹ̀ pẹ̀lú ayé tó kéré fún ọ̀gá tó tó bá ń gbà lójú bàbá àkójọ àwọn ìjọlẹ̀ òun náà ni àtijọ́ ẹ̀rọ àwọn ènìyàn tó di ọ̀nà àti àwọn ọmọ tí ó nìyẹn tó bí sọ̀rọ̀ tẹ̀ ní àkàwé tí ó lọ́nà pẹ̀lú ó yí àkàrà àdáyé ìjọba tó kọ orí ìjọba àti ìjọba sí cho tôi ở thời điểm sebelumnya apa bahwa dukungan dan juga bahwa dia kolaborasi kolaborasi sudah ada juga ah oh kalau itu itu itu saya sudah kita perlu tahu kalau itu jalan apa dan lebih hari di Jakarta Ya khairul di Jakarta اجعلها واسع جنبي وهي علي لك فالبيت شرعا خلت حقا فلسا نعم àwọn ti bẹ̀rẹ̀ kọ̀sídà yìí ah, wọ́n ní àpẹẹrẹ kọ̀rìjí wọ́n tí yíò máa ń pè mùsùlùmí ní kéfèrí oníyàn alágídí ọkàn a pè ọ́ wọ́n ni afẹ́kò padà kúrò níbi ojú ọ̀nà ànà rẹ eléyìn tó hàn yìí abẹ́kí oníkí ni kó padà kúrò níbi ojú ọ̀nà ànà rẹ eléyìn tó hàn yìí wọ́n ní òun gbọ́lá fún ojú ọ̀nà ojú ọ̀nà aburú jùlọ nínú àwọn ojú ọ̀nà tí ń bẹ òun náà ló ń gbọ́lá fún ló ń pèpè sí ló ń fọ́n káàkiri náà ẹjá máa plé rẹ̀ díẹ̀ rẹ̀ díẹ̀ ah, ó ti já sípò mí o èyí <laughs> o tọ̀ bísmìlá ẹjá لا لا إذا قال إذا wọ́n ni yọ́bùnà àlìyìn jabata a pè rẹ ọmọ alì jabata wọ́n tọ́lá àánúhà wá sọ̀rọ̀ jẹ́rẹ́rí wọ́n ní apè rẹ̀ kọ̀rìjì aljádàlì apè rẹ̀ tó ń pe mùsùlùmí ní kéfèrí oníyà olórí kokon alágídí tub an hawa kaljalali túbákù ń bí ìfẹ́nú rẹ̀ tó hàn yìí ìfẹ́nú burúkú tó wà pẹ̀lú rẹ̀ yìí túbákù ń bẹ̀ eléyìí báyìí nasiha tí àfáwà oníwìrìdì tó ń ṣe fún jàbàtà wallahi hadhihi nasihatun zahabiyya ilé ìbáyìí jẹ́ advice oníwúra golden advice nasihatun zahabiyya lélé nasihatun samina na nasiha ilé ìbáyìí pé olówó lórí jùlọ olówó yebíye oníwọ́n ṣe fún jàbàtà yìí nítorí pé àdínú nàṣíhà ẹ̀sìn Islam ẹ̀sìn táàmà sí nàṣíhà fúnra wa ni ẹ̀sìn Islam ẹ̀sìn nàṣíhà ni hadithu Abu Ruqayya Tamim ibn Aus ad-Dari radiyallahu anhu ó ní hadithu ẹlẹ́keje nínú al-arba'una an-nawawiyya hadithu yìí oúnjẹ́ kó yẹ pé àdínú nínú àwọn tí a ma wá sí nasiha fún nínú ẹ̀sìn òun náà ni wàlí a immati muslimina wa ammatihi a ma sí nasiha fún a immati muslimin àwọn tó jẹ́ a imma àfá musulmi a ma sí nasiha fún wọn wa ammati muslimin ilé tó gẹ́gẹ́ la yu'addu min a'immatil muslimin a lè kà sínú àwọn àìmà musulmi hal yu'addu sálíkà láìláì ìyàn tí ọmọ ní káfíl mẹ́síyà láàkà sínú so ibá ní so bal ma'adudun a kà sínú kí ni o nínú àwọn àìmàtil musulmi ta sì nasiha fún so afáwọn oníwìrì dín ẹni kí yá tẹ̀síwájú nasiha alákọ̀ọ́kọ́ ni ẹ̀ wọ́n ni yabna aliyin jabata faddalta sharron nihali wọ́n ni rẹ̀ ọmọ aliyu jabata ọgbọ́lá fún ọ̀nà burú ojú ọ̀nà burú lọgbọ́lá fún ojú ọ̀nà wọn khawarij torí pé anábi sallallahu àwọn ni sharru nas aláburújù ni wọ́n nínú àwọn ẹ̀dá àwọn ni shirarul khalq àwọn khawariji na fi ní faddalta sharral nihali ọgbọ́lá fún ojú ọ̀nà abú ojú ọ̀nà abú ojú ọ̀nà àwọn khawariji lọ́gbọ́lá fún yìí ojú ọ̀nà tó burú jùlọ tó láburú jùlọ ni eléyìí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tó lẹ́rìí nínú kìtàbà àti sunna kò tí yẹ báyìí tó rán Nabi sallallahu alaihi wasallam jíkiri wípé shararul khalq àwọn tí wọ́n jẹ́ aláburú jùlọ nínú àwọn ẹ̀dá onílàwọn Khawarij ṣe bá ní sí yìí so inú àwọn tí wọ́n ń gbé abẹ́ sánmà ọlọ́ọ̀bá tán jẹ́ aláburú bí nǹkan ìbó ṣe yẹpẹrẹ tó so àfáwà yìí wọ́n ní ó gbé ọlá fún ojú ọ̀nà àbúrú ẹ jẹ́ kí a tẹ̀síwájú bismillah wọ́n ní khalafta haqqan salafa wọ́n ní ọyapa òdodo tó ti kọjá lọ àwọn ẹni òdodo àwọn èèyàn rẹ̀ tó ti kọjá lọ àwọn sọ̀hábà àtàwọn ọmọlẹ́yìn wọn ọ̀yapa wọn ọ̀yapa wọn nínú ọ̀rọ̀ kódà ó tún yapa wọn nínú iṣẹ́ tí pọ́ ọ̀rọ̀ tí àwọn sálàfù máa ń sọ ìwò òdúró sórí ọ̀rọ̀ náà ó ní wọn lẹ́rìí ìwọ lọ àrí ọ̀yapa àwọn sálàfù nínú ọ̀rọ̀ ó tún yapa wọn nínú iṣẹ́ jàmáà orí báyà bí orí bẹ́ẹ̀ wallahi bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ tí jàbàtà ń sọ kò sẹ́nìkan tó sọ orí ẹ̀rí náà sálà naam kò sí ẹni kẹ́kẹ́ tó sọ orí ẹ̀rí nínú àwọn sálà lam yakulhu alimun olùmọ̀kan sọ orí ẹ̀rí bí anna kulla bid'atin kufr lam yakul alimun bí anna kulla kò sí olùmọ̀kan sọ pé gbogbo bídà ní kufru so ó sì jápa wọn ó tún yapa wọn níbi iṣẹ́ kò sí olùmọ̀kan tó ṣe kábàrà yọ kàn rí ní èdè ó tún yapa wọn níbẹ̀ kò sí olùmọ̀kan tó sọ wípé ọ̀ràn èèyàn ni kóbìnrin bojú kírò kódà kọ́ wà ọ̀rọ̀ yàrá rẹ̀ tẹ́nìkan yapa wọn bẹ̀ kò sí olùmọ̀kan tó sọ pé bẹ́yàn bá ṣe kó mọ ó di kèfèrí ó yapa wọn bẹ̀ kò sí olùmọ̀kan jẹun ó di kèfèrí ó wọn bẹ̀ kò sí ìdíkan táà sí ìdíkan pẹ́ tó lọ public nìka ó dẹ̀ yẹn máa public nìka inú súnà lọ́wà kí yẹn máa lọ public nìka ìyẹn máa ń publicize nìka ní wọ́n ní yẹn mẹ́rẹ̀ báyọ́ kò sẹ́nìkan tó sọrún tó sọrí àwọn iṣẹ́ tó ń ṣe iná kò sẹ́nìkan tó ṣe rí ṣe bá ní sí ṣe lọ́fi ní ọyapa wọn àwọn ẹni òjòjò àwọn òdodo tó kọjá lọ àwọn ẹni òdodo tó kọjá lọ ó yapa wọn níbi ọ̀rọ̀ tó yapa wọn níbi iṣẹ́ ẹjá tẹ̀síwájú bismillah wọ́n ní gbogbo tó wà súnà ló yí padà sọ́hat bìdúnì ìlàlì tó yẹ pọ́ lálàáfíà tí ò sárùn bẹ́ o sì ń yí ìsì ń yí ìsì ń yí <laughs> wà láì tó fi yí gbogbo ẹ̀tán ẹ́ bá jẹ́ǹkà máa fi súnà ni àwọn tó wà ní súnà ló ń yí padà yí ọkùnrin yìí sọ hat bìdú ní bílà ìlàlì tó lálàáfíà tí ò sárùn bẹ́ ìsì ń yí wàláyìn ojú ọ̀nà ọkùnrin nìyẹn ojú ọ̀nà àbúrú ti rìn nìyẹn ẹ̀yìn ẹwà ọ̀rọ̀ olówó iye bí etí àpá ń sọ ìdí lárúbáwá yìí serú ẹ gbọ́dọ̀ lọ báyìí ní kọkàn lọ lásá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó yambari kalamu yambari an yuktaba bima izahab ọ̀rọ̀ ni tọ́tọ́ká kọ pẹ̀lú omi gold ọ̀rọ̀ lówó ebíye ni ọ̀rọ̀ tó pàtàkì ni sá bàbá ní indelible ni <laughs> àwọn òyìnbó lálá <laughs> ẹṣin bàbá so àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ pàtàkì àwọn ọ̀rọ̀ olówó iyebíye wọn náà mìíràn àwọn ọ̀rọ̀ yìí sí bá e jẹ́ kí yá tẹ̀síwájú inshallah كفرت قومي فدحوا إن عند عوده wọ́n ní àwọn ẹni nínú àwọn ọ̀rọ̀ àbínú àwọn ṣẹ́ bá gbọ́ dáadáa májèké má gbọ́ dáadáa tí ń bá ní rewind ẹ̀ díẹ̀ so ibà ní sí wọ́n ní àwọn ẹni ìsájú òpè wọ́n kéfèrí àwọn àgbààgbà fà òpè wọ́n kéfèrí so ibà ní sí o sì fún wọn ní uzur wà lámtí ẹ̀bírùhùn o fún wọn wọ́n mistake ni wọ́n ṣe zálàlù ni wọ́n ṣàṣìṣe ni ẹ̀ṣẹ̀ wọ́n yẹ gẹ̀rẹ̀ ní ṣe bá nìsìn ó kàfàrà wọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ àwọn bíta ni àwọn àjìlá àwọn jahabi zatul ilm àwọn bí alimam abu hanifa alayhi rahmatullah ó wọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ àwọn bí ibn hazm rahmatullahu ta'ala ó wọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ àwọn Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala ọkà fara wọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ àwọn bí al-Imam al-Bayhaqi alayhi rahmatullah ọkà fara wọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ àwọn bí Ibn Qudama al-Maqdisi ọdábù wọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ ààrí mọ́ àwọn wọ̀nyí bí àwọn alimamu Shaukani ó kàfàrà àwọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ kò yí bá ní sí ó kàfàrà àwọn àyíma àwọn bí Sheikh Abdullahi Jibrin ó kàfàrà wọn àwọn bí Sheikh Abubakar Jabir al-Jazairi àwọn mẹ́lẹ̀mẹ́lẹ̀ àwọn bí Sheikh Zaid eh, Sheikh Bakr Abu Zaid Sheikh Bakr Abu Zaid ọ kafara ahụ mere na m ọ kafara gbogbo awọn chidi ikan odumọzi nigeria a mbabawa baba majina kọlọ mari akọwa akpọrọ kewọn ọdị abụ wọn mere mere àwọn bí i dr alaro awọn dr sharok awọn afáàsún náà tí wọ́n kéwú tó fàkò mọ́kún kéwú yọ táwọn Saudi gan mọ̀ páwọn maka kéwú lọ́dọ̀ àwọn ní Nigeria àwọn fi ṣe kàjíà ọdábò wọn mẹ́lẹ́mẹ́lẹ́ tí Saudi gan mọ̀ pé àwọn ọmọ Nigeria kẹ́ kéwú lọ́dọ̀ àwọn wallahi ẹbí tẹ̀gàkún wọn tó tí àdíjù ń gbá lórí tí wọ́n

ọmọ kan wọ́n bẹ wọ́n pè ní muhammadu badan muhammad muhammad la máa ń pè ọmọ yẹn lọ́sọ̀ pé yẹn tó bá wọ ṣẹ́tà trọ́sà kèfèrí ni ọmọ jàbátá ni ó bá wọ ṣẹ́tà trọ́sà ni ọmọ jàbátá ẹ̀kẹ́rì mọ́ sáà ọmọ muhammad kúkú kàbáyé tó kúpa báyìí tẹ̀báyé ẹ̀dàmà ẹ̀rán ti dàrí ẹ̀ẹ̀wọ̀ ọmọ òní ó lẹ́yìn tó bá wọ ṣẹ́tà trọ́sà kèfèrí ni ara wọn sí jàbátá abọ́ nìyẹn àwọn kọ̀wárí jì gbogbo wọn pátápátá ẹ̀rẹ́ ni àjídì mèrèǹgè ọmọ àbàdàn orí àwọn tí ń jà àwọn tí ń bóra ẹjọ́ àwọn tẹ́ ní tàbí àdára rẹ̀ fún ẹ̀dẹ̀ àwọn tí ń bóra àwọn tẹ́ ń ṣe ìbálù àwọn tẹ́ ń lo chíẹ̀nì ẹ̀dàkùn tẹ́ tó bá bóra nísìnyí ó ti di kèfèrí sáwọn tẹ́ ma jẹran wọn nánu ẹ̀rí subhanallah nínú kíṣẹ́

ìnáwó ẹ̀yẹ lẹ́yìn ọba náwó gbogbo ṣéfà mú bí i yàtọ̀ owó tó pọ̀ ọba yá lọ́ba ní kéfèrí ni wọ́n nítorí ẹ̀rùn lẹ́tọ̀ àti ogun padà náà torí ogun kéfèrí ni ẹni ha ọba <laughs> wàláì ni wàhálà bá dé ṣe àmọ́bẹ̀ yá o bá jí ẹran ọba já pátá o amẹ́rí ọkàn òjò gbádùn kọ́ sọ fẹ́mi kẹkẹ personally ìgbàtà wá lọ Ìbàdàn níbi lecture Ìbàdàn tí mo sọ ní Central Mosque ọba sọ wọ́n wà ní àbàtà yí pé kódà jẹ́ta mú bèèrè láwọn fẹ́ wá níjọ́ òun àti gbọ́ pé wọ́n fẹ́ wá sí lẹ́tọ̀ jàbàtà wọ́n fẹ́ wá fún láwọn challenges kan nígbà yẹn ní central mosque eh, ti ìbànẹ̀gẹ́ ní jàbàtà sí lẹ́tọ̀ báyẹ̀ kóbi fún ẹlẹ́ ní central mosque lọ́rọ̀ tí mo sọ yìí so ibẹ̀ láti wá forí korí wípé káyìn àwọn èèyàn kan tí ó lọ bá àmúbẹ̀yà tí ó mú Muhammad lọ sọ́dọ̀ rẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ sí màmí sí ìmìnà bí sí lórí ìgbìmọ̀ náà wàláì àbádíbẹ̀ bá ṣe ń lọ ní mo tí sọ fáwọn ẹ̀pẹ́ èmi ó lálàá sí afá ìta àbádíbẹ̀ o tẹ́gbẹ́ ìyí ní mọ́ ara mi wàláì ìjọ ẹ̀mọ́ mọ̀ pé àfọ́ ẹ̀ ìmọ̀ ń bẹ́lẹ̀ tààrà in padà kọjá yìí ní yọ̀hun tó ráwọn èèyàn àwọn èèyàn tí dé ń sinmi nígbẹ́rẹ́ pàpọ̀ pé ọkùnrin mọ́kàbùkú ọkùnrin mọ́kàbùkú àtàdìbẹ̀ so wàlúù sàmsàn wákàtí ara wọn kan tí mo wá ní mo fẹ́ bá àbáfà lọ́jọ́ òun yàtọ̀ fún tàà ń bá lọ ẹ̀bẹ̀ la ń bá lọ pé kó fi orí jẹ arákùnrin tí wọ́n jàmbé èèyàn mo wá ní ọ̀rọ̀ dùhá kò tí yẹ báyìí sí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú ẹjẹ̀ ẹbá ń kọ́lẹ̀ ẹbá ń kọ̀ yóò náà lẹ́ ọ̀rọ̀ dùhá wọn gbogbo nǹkan àgbákò àgbákò sá àbáwálé yẹn lè kí dùhà mo ní mo fẹ́ bá fàfà ọ̀rọ̀ dùhà mo ti gbàgbé mọ́sálẹ̀ lẹ́ẹ̀kejì tójú mi ti pá pé àfáàyí ẹgbà ni mo ń dáwọ́lé àwọn èèyàn tí ń sọ fún mi tẹ́lẹ̀ náà pé àfà ẹ̀ sáfàrabalẹ̀ o ó ti bá ń tẹ́bá sí débẹ̀ wẹ̀ mo rò pé bàtà débẹ̀ àbá so ọlọ́run bá kí àbá ìpọ̀ pẹ̀lú mọ̀ kẹ́kẹ́ padà pàmá tí òrò mi lẹ́nu ìpàdà ní sọ̀rọ̀ máa wò ìpàdà àdúgbọ́ tí mọ̀ pé ti bá sọ̀rọ̀ mẹ́rin àyàláyà àbùkù tí bá nìsìn àwa kò sẹ́bẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ntà bá lọ so musa wa ń sàlàyé fún wọn kankan wọ́n ní à ẹni tẹ́ bá wà yìí Muhammad sáwọn lé ọ káàkiri sáwọn ni ọ lára ẹ́ gbogbo tó kó gbogbo tó olu kó sálọ kò tó nǹkankan kí ni nǹkan tó kó tó ń darẹ láàmà àwọn èkejì yóò dá gbogbo ẹ̀fún ọgán kí ni wàhálà ẹlẹ́hà sọ náà ẹlẹ́hà tó wọn ní 1 million tí tún sáwọn sọ pé ẹlẹ́hà sẹ́ ọ wọn ní 1 million naira ó dẹ̀ tún sí ẹ ìwẹ̀ lẹ́nu kó jẹ ni ń kiri

wí báyìí ti pé tó bá ipá kìíga pé àwọn ti dìkẹ̀ ìfèrí ọgbọ̀nà jẹ́ túláàdá àwọn àjíkò yọ wípé àwọn náà wá gba dúkìá àwọn lọ́wọ́ rẹ̀ túláàsì kò sì lágbára kankan lẹ́yìn bí ọba tó sàtùmẹ́lé àwọn sọ́bà wọn ṣùgbọ́n tẹ́wọ̀n pé ta ni Muhammadu mérò lára Muhammadu níwájú ṣe kàmúlé ẹ̀yà tẹ̀bí yọ́ sàtùmẹ́lé nù tí bá ní sí táwọn yọ bá fi máa bá orí tán wọ́n tó parí ni wọ́n fi jù ọ́ bọ́jẹ́ tọ́jú orí ni ìgbémójìnà ságbárí bọ́jẹ́ tí mọ̀ ni Ah, bí sánmà jìnà sílẹ̀ ni bó tún jẹ́ tówó ni ah, àbá ọgbàgbé rẹ̀ sí yásá kì mọ́lé ni so kí lẹ́mà ni pé àbá ìsá padà fádọ́nù arákùnrin wáyìí nígbà wọ́n bá débẹ̀ ni pé irú àwọn àwọn irú àwọn táwọn tẹ́yàn bá láǹfààní àti dọ́dọ̀ wọn ẹ mọ̀ ìpé wallahi ọlọ́wọ́ bá kẹ́ wọn yàtọ̀ fọ́rọ̀ ayé kò tí yíba nìsìn ọlọ́wọ́ bá kẹ́ wọn ga pẹ̀lú mà kò yíba nìsìn so àìmọye kẹrọ áti ní bẹ̀rẹ̀ àfà yàtọ̀ fún pàfà ha Kùránì tán wọ́n mọ kẹrọ áti di mẹ́rin kò tí yíba nìsìn so ọlọ́wọ́ bá bùn wọn lẹ́bùn gan yàtọ̀ fún bẹ́ẹ̀ àfà yìí wá ní àfà yìí ha ọ̀pọ̀lọpọ̀ hadith ọ̀pọ̀lọpọ̀ hadith ń bẹ lórí àfà yìí tọ́lọ̀ bá ní kẹlá fún wọn so kí láyé báyọ̀ bẹ̀ ni pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọn làwá ti pè ní kéfèrí ní asafẹ́lá ìdími kọmọ̀ sọ àwọn ti pè ní kéfèrí so eléyìí báyìí wọ́n ti ń pè àwọn àfà àwọn àfà fẹ́ kó wúlò fáìlì múmọ̀ wọ́n ṣe ń pè wọn kéfèrí ní kò sí nǹkan tó fà kò sí nǹkan tó fà nítorí kíjà bàtà lè sí ju gbogbo àwọn èèyàn sọ́dọ̀

7 and 10 52 ló lù wáyìí márùn-ún lẹ́yìn lókù mẹ́rin mẹ́jọ mẹ́wàá lókù mẹ́jọ lókù lọ́dọ̀ tèmi ní na kàbí sí mẹ́wàá rẹ̀ ẹjẹ́ rọra sí kí n rọra gbé sẹ́yìn títí ní ẹ̀dá jẹmọ́ bínú bismillah Thank you. فاسترك قومي فدعوا بعلم عرضه علي ولم تكن تعيرهم في بلد او فشل قد كنت من ذلك في الشهور ورحب الجبل لجنة الإمام معتكما بالحوار من ذاك رغبة نعم so gbogbo dada wọ́n ṣe wí náà nìyẹn so wọ́n láwọn èèyàn tó ti kọjá lọ kò sí ọka ìsìn ọkà pàrọ̀ wọn àwọn tó ti kú lọ nìyẹn àwọn kan bẹ̀ẹ́ pẹ́ náà ti kọjá lọ nínú àwọn àti kú ó sì bẹ àwọn ti kọjá sáájú láwọn tá wí ọkà pàrọ̀ gbogbo wọn ni si ma lu si ma bóyá wọ́n sì se ni bóyá wọ́n sì wọ́n sá sì se ni òfin wọn níbùmọ̀ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa lè tẹ́kéte ọgbára lé ká máa lọ gbọ́nkọ́gbọ́n kò sí ìbá ń sì láti máa fi pé àwọn èèyàn ní àti láti máa so yóò wá bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ṣẹ̀rí oníbídíà so àkíngbọ̀rù oníbídíà so ìyẹn máa yẹ̀yẹ̀ gbọ́wà sí oníbídíà nǹkankan ó sì máa pé gbogbo orú ilé ìbáyìí táwọn ọmọlẹ́yìn lọ bá ń gbọ́ gbogbo àwọn wà sí tàràpá súnnà sí tàbá ń gbọ́ ọpọlọ wọn wálẹ̀ ó mẹ́mẹ́rán tí ìgbà kan tọ́lọ́run ti ń kádàrá kójú wá tí ń lábọ̀ dẹ́rẹ̀ẹ́bẹ̀ta àti kú ń bẹ ojú wá sí dúdú ń gbà náà bẹ̀ta àti ń rí mọ́lẹ̀ dẹ́rẹ̀ẹ́bẹ̀ẹ́ so Dr. Aláró wọ́n máa ń ṣe àwọn lẹ́kṣọ̀ kan lórí rédíò ní inú àwẹ̀ nínú àwẹ̀ láì wọ́n máa ń lóòrù ní ìgbà yẹn ní àríkẹ́wùsọ́lá àfáà ṣòsí ní àríkẹ́wùsọ́lá ìgbà ẹ ló wà ní fún Dr. Aláró gan so ṣe wá rí tèmi bá bá àwọn lẹ́kṣọ̀ Dr. Aláró báyìí

lámà pé ò sí nǹkan lẹ́yìn bàbá agbóhùn ẹ̀sẹ́gbẹ̀ ara wọn ta lọ́yẹ ká mọ́rọ̀ rẹ̀ ní sí ilé tí ọmọ ti ń wí ilé tí ọmọ ti ń pè àbádé mọ́sálásí jọ kan wọ́n rázi ẹ̀kọta wa ní sí ilé rẹ̀ náà ni ò nílé ìjàbàtà lábẹ́ òṣìṣẹ́ àbá ń sọ̀rọ̀ wàláì àwọn ọmọ tí ọ̀dá kama èmi mọ̀ ń kọ́ wọn kéwú fa na bá ń kọ̀ndẹ̀ ma ọba kọ̀ndẹ̀ bìtẹ̀ aláró mú ní ẹ̀dá kan bìtẹ̀ dé òun ọba jẹ́ tí mọ̀ ní ìmọ̀ jòkó sára aláró wọ́n ní ẹ̀ àti àti fúra sí iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ mọ̀ ní fáírọ́sì àmọ́ ní ọ̀rọ̀ fáírọ́sì kọ lélẹ̀ ọlọ́run fún aláró ní mà bá jẹ́ tí mà ní ẹgbàgbé yóò because àwọn yóò mọ̀ nǹkan kanjú alábúnásír abúnásír bọ́lọ́run ṣe kẹ́ àbáni tó wallahi lazim téèyàn kan bá ń pèpè sí súnnà tọ́lọ́run sì kẹ́ tó àwọn ọmọ jàbàtà bú ó sì yábolẹ̀ náà wá because wọ́n ní kẹ́kẹ́ rí pé ẹnìkan ń bẹ tó tó àfáwà bí tó jùlọ

ìgbàyẹn Sheikh Alamin Sheikh Alamin Kaduna ìgbàyẹn Sheikh Alamin rí ngan ọkọ̀sọ́ ọlọ́run bá rẹ̀kẹ́lá kẹ bàbá òun náà ọlọ́run kẹ́ Sheikh Alamin náà pẹ̀lú mọ̀ ìgbà tí Abdulwasi lọ sí Kaduna báyìí tí ó dé ẹmọ̀rò tó mú bọ̀ ní Alamin yẹn gbọ́ ọ̀kọ̀jẹ́ gbọ́nkà yìí jàre tẹba tó wá bílé rẹ̀ sí báyìí kò ní gbà i'm dying i'm dying i'm dying ní ọmọ ìtọ́ká àkíyẹ́ wa kó tíra sínú mọ́tò bẹ́ẹ̀ bílé rẹ̀ kò ní dáhùn i'm dying kó jẹ́ okó bá ń kọ̀ dying ní kò ní mọ́tọ́ pẹ́ ń kú lọ kó jẹ́ okó bá ń pẹ̀lú béèrè kọ̀wárí jì burúkú tọ́ ma i'm dying i'm dying nígbàdá bá tọ̀wọ́ gbàgbàkúgbà pé ẹmà tó ń wàláì ó sì wá nílé ó sì wá kọ̀ndẹ́mù Sheikh Al-Albani yẹn gbogbo àwọn yàbàtà sì gbà pé Sheikh Al-Albani kọ òkè ìfèrí ni torí pé ń fi síbi jẹun láì ìyá wèrè ẹ mọ̀ ń nǹkan báyìí kò sí wọ́n ma kọ̀ndẹ́mù gbogbo àwọn àfáà ni gbogbo àwọn àfáà wọ́n ma kọ̀ndẹ́mù nítorí pé kí ni wọ́n fẹ́ kí jàbàtà ní àìbà ṣe báyìí ó nìkan ilé yìí báyìí ìdánpẹ̀lẹ́gbẹ̀gẹ̀rù kí ẹ̀ níta ṣúgbù ìṣe kẹkàkà pé lágbájá yìí nìkan tàmẹ̀dù yìí nìkan nìkan náà àà àbà gbogbo àwọn tẹ́ẹ̀lẹ̀ mọ̀nà tẹ́ẹ̀lẹ̀ kwẹ́sìn látọ̀dọ̀ wọn wọn wọ́n Ah! ìjọ tí wọ́n rí méjì mọ́wọ́kọ́ wá sí kùn lódá túbá wọ́n ní àfà èyí tí wọ́n mọ́ pé bẹ́ẹ̀ bá rìn bí ìjàbà tálẹ̀ máa rìn wà láàbá <laughs> ń sọ fún ìbáwọn ara méjì ojú sí tí ní ah, ah, ẹ̀rin ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe dá sọ́nsìn bí ìjàbàtá gírí <laughs> wàláì bá rìn gbà ǹgan bí ìjàbàtà lámà rìn bàbá yẹn bí ìjàbàtà sí yẹn lámà bàbá rẹ̀rin ẹ̀rẹ̀ ìjàbàtà lárí abẹ́rẹ̀ yàtọ̀ ìjàbàtà blindfold ó àfẹ́gbọ́ pé ẹnìkan ń bẹ tí fún ẹ̀dí síndì kan tó ń pẹ̀lú súnà tí è sárajà tí è sọmọ lẹ́yìn jàbàtà wá ló pẹ̀lú àà ah, súnà òun pẹ̀lú sí ọwà jọ ìwà ní gbogbo àwọn ètè kéte báyìí àwọn gbọ́kọ́gbọ́ báyìí wọ́n ti wó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ táwọn yẹn ní sàǹfàní lára wọn àìbẹ́ ẹ̀kọ́ ni tẹ́ bá ti wá ṣé bí àfáà ní jàbàtà ń pera rẹ̀ kí jàbàtà wa máa súnmọ́ rú àwọn ilé ìbáyìí fún wa pé wọ́n fíà ah, nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan kó fi mọ́ àwọn àmúgbà tí ológun mọ̀ tó fẹ́ ẹ̀dàkùn tí wọ́n fọ́jú wájú dr larry sí jọwà kéwù ní máa sì hàn dr larry tí wọ́n ní kọ́ àwọn farabalẹ̀ kọ́ńtà ó ẹ̀sá àkélé àwọn ará àdúnnà tí wọ́n fẹ́ ma kàtíra àwọn yìí àwọn wọ́n kọ́ àwa àbíọ̀tán àwọn ẹ̀nà kọ́ wa <laughs> kí lọ fẹ́ ma sọ ọdọ́ iná ọgbẹ̀nu náà sọ́run kò sí tó fẹ́ wí kò yí báyìí mo fi ọlọ́mà búra ìgbà tí Dr. Lárúdé jàbàtà ó ní òun sí ń wò wọ́n rẹ̀ náà tó fi padà kó sí kan kíyàn dé aláwọ̀ ẹwà àwọn sọ pàpá ah, ẹlọ kí dọ́pọ̀ yìí tó dé yìí ẹlọ kájẹ̀ fásí inú súnà sẹ̀pẹ́ inú súnà làwọn mọ́ ń pẹ́ra wá sí inú súnà ní tiwa kájẹ̀ fásí inú súnà ẹ̀ẹ́sàjàmà ìwú ẹ̀nà èyí ló padà bẹ̀sá yẹ sájà máa wò náà ẹmọ ìjọba yóò àyè padà rí kọ̀gbádùn náà kọ̀gbádùn rẹ̀ ẹgbẹ́ ajé pàdé sàwọn oníkọ̀gbádùn tó bá yìí sí lẹ́yìn ọ̀gbádùn báhùn kèfè rí ni níjà wà láìmọ̀ fọ́lọ́wà búra mú fi ọ̀nà ẹbí léèrè níjà bá dábá jùlọ ìfèláhù èèyàn gbádùn àbóní rújú lèèyàn kèfè rí ni ó ti sọ pé àbí ọmọ yẹn ó sì tó bá ti ní ọmọ yẹn kèfè rí lẹ́ni yẹn ṣẹgbẹ́ wọn yẹn ní máa ń ní àwọn ìsìlàhátù tí wọ́n tán máa ń lò ìsìlàhátù yàbàtà ní pé tó àdíkọ̀ gbádùn abónírújú ni kèfèrí ló pè muttafaqun alayhi gbogbo wọn yàbà sálọ́gbà bẹ́ sí èbéjì bẹ́ wọ́n ti padà wo dọ́kùn aláró rán sí títí tí tán ti wá ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ ẹ̀sìn tẹ́ni ẹlẹ́ni bọ́ pápọ́sẹ̀ tí ò rí wọ́n sì

wà láìpẹ́ rárá because ẹmọ̀ ẹmọ̀ kákan sáti ẹ̀wà nǹkan sí ìyẹ̀lẹ́sẹ̀ náà ni kò sí kò lè bọ́m̀bẹ̀ torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kò sí pé wọ́n fi ìsìláàmù rinlẹ̀ fún wọn wà láì mọ́ fọ́nà bàbúrà kákan sáwà nǹkan sí ìyẹ̀lẹ́sẹ̀ ni ṣùgbọ́n ọba kí ó sànà wa nílé ìbáyìí kò ní máa ṣe ẹnjìníà zangalabari wọ́n sọ fún ìjọ́ kan pé wà láwọn ọba jábàlábàyìí ìgbà tí ṣe ìrìnàjò sheikh najimudin ogun nínú àwọn àgbàgbà afáàsúnnà ní bàbá wọn wà fún ọba ẹ̀ka kọba ọmọ ẹdú afáàsúnnà dáadáa ni sheikh najimudin ṣe bá nìsí àgbà tí sheikh najimudin wá wá sí lọ́rin àwọn as wa tí as-siratul mustaqim àbí àdéhùn nasiha ìkánà méjì na gbé wa tó kan wá sí lẹ́jọ́ lọ́rin tó sheikh yìí wọ́n wá tako orísìírísìí ṣéèkì ń takò orísìsì kẹ̀kẹ́ṣẹ́ kí ṣéèkì jẹ ní à ọlọ́run wọ́n nẹgbà o ọlọ́run wọ́n jẹ́ kára padà sí gbogbo ọlọ́run jẹ́ káwọn nára padà sí gbogbo bàbá ọ̀pá gbẹ̀rẹ́ o tó yẹ́ bá ní sèyí ṣéèkì wá takò gbọ́ nǹkan yẹn ẹnjìnà wà láwọn wá gbọ́ kìíní yẹn àwọn wà impressed kìíní yẹn inú àwọn dùn orí àwọn wú àwọn alọ́bá àbájàbátá pé ah, àfà ẹni náà gbọ́ tí afá ìṣọ́wọ́n náà wà ah, náà yìí ah, ló jẹ́ kẹ́ẹ̀kẹ́ lọ bá àfà ìlú jẹ́ kẹ́ẹ̀kẹ́ lọ pé kẹ́ẹ̀kẹ́ lọ sálámà so ẹni tí wọ́n ti ń súnmọ́ súnnà nígbà àwọn ẹnjìníà náà tẹ̀ pé àtúgbẹ̀jẹ́ bá ti jàbàtà náà bá sọ̀rọ̀ náà súnmọ́ súnnà ní kẹ́ẹ̀kẹ́ tó ní súnnà kẹ́ẹ̀ lọ bá wọn àwọn kọ́yọ́ lọ́n ti ẹ̀lú ní kíní kẹ́ẹ̀kẹ́ máa sálámà sí wọn wọ́n ni ọkà ẹ̀rùn tẹ́ bá tẹ̀ ti lọ bá wọn ẹ̀kọ́ lẹ́tà sí wọn kẹ́kẹ̀ẹ́ sọ pé ẹgbọ́n kan tó wọ́n sọ ń lọ rí pé gangan pé àṣíbẹ́ àwọn kẹta ń gbínà ní kẹ́kẹ̀ẹ́ fi challenge pé ara wọn kẹta ń gbínà nù lẹ́yìn ọlọ́run tẹ́ iná rí wọn tẹ́mọ̀ tí a ń fàyàn mára àmọ́jàbàtà ò fẹ́ bẹ́ nìkan kan ṣe because kò fẹ́ bẹ́ ẹnìkan kan bẹ tí ọmọ wá pè wọ́n sí àkíyèsí pé nínúnúnú kò fẹ́ bẹ́ nìkan kan ṣe pé ó lẹ́bí jẹ́ pé ńgbà tó dé ó ń wọ́n ara rẹ̀ kú lọ́nà gbogbo àwọn tájá àfáà súnmọ́ tó bá lù

yàbàtọ̀ ọ̀dà ọdún náà ni táà bá ti ń lọ báyìí láti ọkùnrin òsáàzà nígbà ohun ẹbí dr babalọ́lá lérí ẹni mọ̀ parọ́kà fún yí àkùsáàsì àlègbà fún wọn àdílé àrá ti délẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ lókútẹ́ mọ́sọ àwọn bíjà láwọn yẹn náà because àgbèjà bàtà ọ̀fẹ́ ráibá ọ̀fẹ́ nìkan tí ó mọ̀ checkmate ẹ̀ ọ̀fẹ́ jẹ́ ìjọ tí ẹ̀ lẹ̀ fún rárá rẹ̀ tí ó mọ̀ jẹ́ alpha and omega ìsáàzù àgbà sheikh muhammad ó yẹ ìyá ilẹ̀ àmúdá ẹmà gbogbo àwọn ètekéte tàbá ń rí fásínú ó wá sí gbogbo ètekéte gbogbo ètekéte orí kẹgbẹjọ òfin gbogbo o òfin báyé àwọn ọlọ́mọ jẹ́ alhamdulillah ọlọ́wọ̀n wà jẹ́ ọpẹ́ kó jẹ́nà òbí O rẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa wà báyìí ìdàkọ́dà ìdí ń sáàrà báyìí ìdí Sara. sáàrà ìdí ń sílé báyìí ó tó ń fátẹ́kùn ṣe bá yìí so àbíkò tètè kò sásábẹ̀ súnnà so insha Allah ta'ala so a ìjẹ́jìdá tẹ́lẹ̀ sọ́lábẹ́lù gan àdípadà ló kọjá rẹ̀ láti ọ̀rọ̀ tí ó gbé wà lọ so insha Allah so a mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣe bá nìsìn so lórí àwọn ọ̀rọ̀ ibíye olówó ọmọ ọ̀rọ̀ ńlá tí a ọmọ yáwa àfá àbìrọ̀fáà oníwìdìdì tí wọ́n sàlàyé fún wa yìí lórí ọ̀rọ̀ Muhammad bin Ali Jalata tí a wí pé onídá kírò ọ̀rọ̀ báyìí ó kàn wá lọ bẹ́ẹ̀ kọmọ kí a má jẹ́ kí àwọn èèyàn ká má jẹ́ kan pọ̀ nǹkan tí ọmọ ìyá wa tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Muhammad bin Ali yìí kódà ìlú ní òtíẹ̀fẹ́ mọ̀ tí ẹ̀mọ̀ pé ìsáàdù oníwìrì ti kọ ọkọ̀ sí ìdàkà lórí ọ̀rọ̀ jàbàtà kìí sí fún àtẹ̀lẹ́ kọfà yóò tó sí mẹ́lú báyìí náà tó sí méjì sí mẹ́ta tàbí kọkọ̀ sí ìdà yìí láti fi sí fún lọ́wọ́ fún jihadu لا إله إلا الله آه، سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.